ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ألا إن خير كلام كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اشكروا ربكم على نعمه ظاهرة وباطنة وآمنوا به واعلموا أن ما بكم من نعمة فمن الله وما أصابكم من مصيبة فمن أنفسكم ففروا إلى ربكم سبحانه وتعالى وحافظوا على هذه الصلوات كما فتحنا باب الصلاة في الخطبة الماضية وذكرنا لكم ما جرى بين التابعين بحضرة أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها كما ذكر ذلك العسود رحمه الله رحمة واسعة ولقد ذكرنا لكم بأن النبي صلى الله عليه وسلم كان يعتني ويعظم مكانة الصلاة في قلبه حتى كان في مرضه لا يستطيع القيام بنفسه بل يهادى بين رجلين حتى التحق بالصف كما ذكرنا لكم من حديث عائشة رضي الله عنها وارضاها وإن شاء الله تعالى فهذا الخروج أي خروج النبي صلى الله عليه وسلم مع وجع شديد بين رجلين هذا آخر خروجه إلى الصلاة كما ثبت ذلك بأن النبي صلى الله عليه وسلم في عبد بن بأن النبي صلى الله عليه وسلم كان آخر الصلاة صلاها للجماعة صلاة الظهر وذلك كما ذكرناها لكم وبعد هذا مكث رسول الله صلى الله عليه وسلم في بيته في يوم الجمعة لا يستطيع الخروج وفي يوم السبت لا يستطيع وفي يوم الأحد لا يستطيع لوجع شديد أصابه صلوات الله وسلامه عليه فلما كان في صبح يوم الاثنين وقد أقيمت الصلاة كشف ستر حجرته ونظر نظرة الوداع إلى أمته على الصلاة وابتسم وضحك رسول الله صلى الله عليه وسلم فهذا من دل على شيء إلا أن يدل على أهمية ومكانة الصلاة في صدره صلى الله عليه وسلم وقد وصف الله سبحانه وتعالى بأنه قدوة لكم قال ربنا تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر وذكر الله كثيرا الآيات ومن ذلك عباد الله حافظوا على هذه الصلوات كما أمركم ربكم سبحانه وتعالى بذلك قال جل وعلا حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين الآية ولقد ثبت من حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنه وارضاه لأن النبي صلى الله عليه وسلم كما أخرج الإمام عمرو في مسنده قال قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على هذه الصلوات كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة يوم القيامة وسيكون مع قارون وفرعون وهامان وأبي بن خلف واعلموا عباد الله أن هذه الصلاة آخر ما تفتقدون من أمور دينكم كما ثبت ذلك من حديث عبد الله رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما تفتقدون من أمور دينكم الأمانة وآخر ما تفتقدون من أمور دينكم الصلاة ولا يصلين أقواما ليصلين أقواما لا خلاق لهم الحديث ولذلك فهذا صحابي جليل حريث ابن قبيصة دخل المدينة يوما فدعا وسأل الله سبحانه وتعالى أن يوفقه بجليس صالح دعا الله قال يا رب وفقني بجليس صالح فلما جلس في المدينة جلس بأبي هريرة رضي الله عنه فسأله من أنت فقال أنا أبو هريرة فقال إني سألت ربي عز وجل أن يوفقني جليسا صالحا فهل من رسول الله صلى الله عليه وسلم شيئا قال أبو هريرة والله إني سمعت الرسول يقول إن أول ما يحاسب به يوم القيامة الصلاة فإن صلى قد أفلى وأنجح وإن وإن فسدت فقد خاب وخسر نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا يومئذ من المفلحين أقول بقوله دسوان مسلم أترى أقول لك وكان جفاء النبي صلى الله عليه وسلم أنت لهم أنا طلب ما جاء وقصد على فوا ولا من تاريخ كان جفاء النبي أتى وصحابه àti gbogbo àwọn tí wọ́n tún tọ ọjọ́ àná sọ́kàn tí ó fi dá lókè yàrá tí àwọn náà ní kan nínú àwọn èèyàn tí ó fi dára pẹ̀lú àwọn èèyàn yìí ká lè wà náà tí ó papọ̀ pẹ̀lú wọn nínú àgbẹ̀rún náà nílẹ̀ ẹ̀wọ̀n ìyá nọ́ọ̀sì à àlànà rí bọ̀ nípa wípé Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó ti sàlàyé ká dá òun mọ̀ ká mọ̀ sọ̀pọ̀ pẹ̀lú òun ká dúró lé lórí tawhid wa ká mọ̀ jẹ́ kí ìjẹ́kọ̀ ó mìíràn wa lọ́wọ́ àti ẹnu bọ̀ ọ̀rọ̀ nípa àsọ̀rà ìrun àti àwọn bí àti bọ́dọ̀ ní àkùnlé kan rẹ̀ kó tó lè pa àbọ̀ pé fóònù ṣòro rẹ̀ bóò ní àrùkánù rẹ̀ bóò ní kẹfìyàtù rẹ̀ kọkọkọ jẹ́ pé irun yóò wà ní kóòtù ẹ̀kọ́ wà lẹ́mìí wa níjẹjọ afàlàyé mọ̀ tí aswad ti ń sọ pé ìyàwó Aisha sọ fún àwọn nípa anabi sọlọ alaihi nípa bí anabi ti mójú à ń sí ọkàn wa ti bó ti wà lórí ẹ̀mí wa ilé òfin pé yẹn àwọn ní àyè sí àwọn àwọn aṣọ pé ànábì sallallahu alaihi wasallam aṣọ bí ìwọ́n ti mú lẹ́mìí ẹ̀tọ́ débi pé agbára rẹ̀ ò gbé láti lè darí ìdèmí tó dùn kírun ọwọ́ fọwọ́ rọ ànábì lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì sáǹtì níbi àwọn afọ àwọn ni ìkóòrò ní gbogbo ta alákọ̀ pẹ̀lú àdéhìsì afọ àwọn aráàlú ti a ànábì tọ́ba jẹ́ pé àdébí bá wá jáde láàrin ẹ̀mí jí báwọn tí wọ́n fọwọ́ ọ̀rọ̀ anásù wọn sọ ojú rẹ̀ fún wa yìí pé káàna àkìrò hajj nàbí sọ̀tọ́lára ìrún tó ti jáde wá kí tẹ̀yìn fún wa tí ọ̀bá wa kí mi mà òun náà ni sọ́dún zuhur fi yàwó dàkàmí òun náà ni ìrún zuhur tẹ̀ ń pè láyé láńlá yorùbá ọgbà tó wá kírun ọfọwọ́rọ̀ lọ́tọ̀ lóṣù tó fi débi sáfù lẹ́yìn tó fi sáfù ti kírun ìta ààrẹ sì ń bá nàbí fa ìtí òbí lè dáhùn tó ń jẹ́ pọ́nmọ́ ọ̀rọ̀ yìí ààrẹ kò fi ànàbí sallallahu alaihi wasallam lẹ̀ ọba ànàbí fa kò lè wà kí asún ìjọ náà títí títí títí tẹ́jọ́ kejì kò lè wà kí juma tẹ́jọ́ kẹta kò lè wà kí sábà kò kí ìjọ náà mọ̀sáàsì tẹ́jọ́ àlọ́ tẹ́jọ́ kẹrin àbí ò lágbára àti jáde sallallahu wa sallam alaihi ààrẹ ìkìmẹ́rẹ̀ ṣùgbọ́n níbi tí ó kù sọ fún ẹnjọ́ ní nínú àdìsá ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ pé kábàá sì máa sáà kírun wọn lọ. nígbà òdi falama káyọ̀nà sọ̀rọ̀ ìhàdà yàmù ìsìnẹ́yìn nígbà òdi ọjọ́ mẹ́lẹ̀ lára àfòwótó kì àwọn yẹn ọbẹ̀ wọn kírun níbi tí wa ń pàtàkì irun délẹ̀ mẹ́rẹ̀ fàṣàdúrà ó ń ṣe ọlọ́run ọba sọ́nà wàásù láì ọwá ń a were kọ́tìf ti ń bẹ lójú yàrá rẹ̀ ọwá ń sí láti inú wo bí àwọn sàhábà ti ń kí ọ bí àbá ń kí ọ wọn ṣe ń tẹ̀lé anásù ni radiyallahu anhu àwọn wà níbi gbàtí tó sí àwẹ̀rẹ̀ wà dáhìk níbi táǹkì bá tí ń kí fún wa táǹkì bá láti dìde wá kírun pẹ̀lú wa ṣùgbọ́n rẹ́rìn àwọn afá ni ọ̀rẹ́rìn níta àrímọ náà nù ilẹ̀ ẹjọ́ náà kò sùn bá nàbí láyé sọ́dọ̀ wa sọ́dọ̀ wa sọ́dọ̀ wa rẹ̀ adúsàn tó sí torí àwọn ẹ̀sẹ̀ kírun tó ni táǹtà ń sọ àwọn inú rẹ̀ ń dùn yìí pé ṣé pé kúrò padà pọ̀ pé ẹ̀ ní wọn kò tíì dáadáa aláṣẹ wọ̀rọ̀ bí wọn àwọn ọgbọ́n wa sọ yìí pé fàákà ẹ̀nà wàsíyà tó rọ̀sọ̀dọ̀ láyé sọ́nà lọ́rọ̀ sọ́nà lè ọmọ ti wọ́n wọ̀ yọ̀ gọ́rgẹ́r ó ní ní tí àbẹ̀bí ẹ̀rẹ̀ tí ń rìn ó dàgbẹ̀ lẹ́bi wíìlì tí àbẹ̀bí kọ́ lẹ̀ gbogbo òjọ nígbà tẹ́lẹ̀ kú díẹ̀ tí ó bọ̀ lára rẹ̀ pé asọ̀rá àti asọ̀rá wọn mọ̀ lákàtà ìmọ̀ àrùkọ. ẹ̀rẹ̀ tọ́lọ̀ bí rìn ó fọ̀rọ̀ tẹ̀lé pé tọ̀ orí tí mo fi sí ní o ìmọ̀ nǹkan mi o irú yìí ni kí ẹ máa mójútó lẹ́yìn náà ntọ́ba na ká tápá yẹn bá tó ká nínú náà àwọn tó wà kó sábẹ́ àkàtà yẹn àárí eléyìí wípé àràsó sallallahu alaihi wasallam ó mú pàtàkì ìròyìn nínú ẹ̀mí rẹ̀ débi wípé Allah subhanahu wa ta'ala ó fẹ́ àdébí fún abam ó sì pa wá láṣẹ wípé nínú nǹkan tí ó jẹ́ kó kọ́ tó sẹ́dà òun náà ni kọ́ máa sọ rẹ̀ ọlọ́ni hafi bala ká mójútó àwọn irun tá à ń sọ ìmọ̀nà hákọ̀dọ̀ àríyá ẹnikẹ́ni tọ́ba mójútó àlámàrí ìrìn tí kì í bó ti yẹ kó kí pẹ̀lẹ́kọ̀ rẹ̀ lápàdà mẹ́ka pẹ̀lú orígun rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú rẹ̀ tí ò ṣe àwọn ìwà pẹ̀lú rẹ̀ tọ́ba di alkiyama kíánà lawu kíánà tìlahu nóòrán wa burhana wa najah àmì ni yóò jẹ́ ìmọ̀lẹ̀ fún ẹni yóò jẹ́ ẹ̀rí máa ṣùgbọ́n ní kẹ́ni ọmọ lami láti rà àríyá amẹ́yìn tó bá pé ìrun kò nítumọ̀ kẹ́kẹ́ tó bá ṣe ṣe káàkiri mẹ́ ẹni tí èèbá sàkólé kí ọ̀nà tí ọba sọ ìrun rẹ̀ ó sọ ọlọ́run bá ní ní kò ní jẹ́ fún kò ní jẹ́ ẹ̀rí mi sọ fún kò ní jẹ́ nǹkan tí kọ́dà ẹni bẹ́ẹ̀ mọ̀ wá pẹ̀lú àwọn mímọ̀ ní àwọn mẹ́rẹ̀ẹ́rin tásán dá kọ́ ní àdìsí àwọn mẹ́rẹ̀ẹ́rin yìí Allah subhanahu wa ta'ala wọ́n kọ́ ìròyìn nípa àrántí ọlọ́run torí àwọn tó náà ti fún wọn. ìmí nínú wọn Ubayy ibn Khalaf tìjára owó ní òjò ráyè tọ́lọ́ ń jẹ jẹ bí bàjẹ́ tán. àmọ́ agbára ìjọba pé àwa mẹ́ inú òjò ráyè tọ́lọ́

àdébí sọ̀rọ̀ àmì sáfù tí ó tòsí nìyẹn àrímọ̀ yìí pé mùsùlùmí tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lè jẹ́ pé òun fẹ́ pàdé ọlọ́run bá subhanahu wa ta'ala dáadáa yóò ní àkólé kan ìrìn débi gẹ́ kí ni ó tó wá jábọ̀ yìí pé ìrìn kìí ṣe ní téèyàn máa wò pé ó látàrí kí bọ́lá ń bá ti lálé kí náà ni rárá o. oríṣiríṣi ọba sallallahu alaihi wasallam ó sọ fún ọmọdé àti ìṣàdọ̀rọ̀ ìrọ̀ yìí pé nǹkan òun naa ni ẹ ní rẹ ni ó ṣe fọkàn tán wá mu. wà á kírun ṣe nǹkan wà wá sí láàrin àwọn èèyàn tẹ́ lè rí tó bá dìgbà nígbà ni irun. wọ́n lọ́ọ́ yẹn náà kó wá láàkọ̀lẹ́ àkọ́lá hù. ó sọ wọn níbi tí ó lè dé àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n máa ní ní wọ̀dà dá kápẹ́ nípa ìpẹ̀lú. lẹ́yìn kò kò asani ẹ̀ máa rí tó bá tún padà yá ẹ̀ díẹ̀ díẹ̀ yóò kírun máa pẹ̀pẹ̀ àfọwọ́ àwọn ọmọdé wọn sọ fáwọn èèyàn pé ìdí ẹ̀mí sọ̀rọ̀ sọ yìí pé ìjọba kẹ́ ń bi ẹ̀wà sí ibi ẹ̀sìn onírun tó ní àbọ̀rọ̀ àìsùn tẹ́ ẹ̀wà mọ̀ ní pé má ti wá nǹkan tì kò sí nǹkan ẹ ti wá ìgbẹ̀yìn nǹkan tì kò sí nǹkan فهذا صحابي جليل حريث ابن قبيصة حريث دخل مدينة صحابي أو مدينة بتوا أو مدينة ọwọ́ àwọn òye pé òun fẹ́ bẹ́lọ́ níbi ìrìkà bó ṣe wọ́n lè wọ́n pè wọ́n lọ Allahumma inni as'aluka jalisa salihan ó ní àdúrà kan náà o gbogbo ẹtí nítorí wípé fa iná gerald bari ẹ̀ tahawal gbèsè ọ̀nà na àdàbọ̀ nìyẹn wípé alábàgbé ebú kéèyàn bá alábàgbé ebú kọ́ ọmọ bá gbé àbúrò ọmọ tó bọ̀ ìmọ̀ ń ba ayé ẹ̀dá jẹ́ ni kọ́nà tó kéèsì à ń bẹ̀. ó ń pẹ́ mú náà ní ẹni tí màbá tó lórí inú àná tí ó dèbìtì tí ó sọ yìí jẹ̀lẹ̀ bó ti ájọ́ kùtẹ̀ fún ọ̀rẹ́ rọ̀ tí a kì í sọ fún àbúrò yìí ikpe. Ị na àti àtúrọ̀ bí azza wa jal ayé wà fíkọ́ ní ìjẹ̀lẹ̀ ti sọ̀rẹ̀ ó ní àbúrò rọ̀ ìgbà mo fẹ́ kó fi mí kò ń gẹ ẹni rẹ tí ń jókòó tí tí ń tí tí ò ní alhamdulilayi dákun halisami ìtàn rasulillahi sallallahu alaihi wasallam ṣe àná ǹjẹ́ ọgbọ́n tẹ̀lé mi sọ̀rọ̀ kankan tó o fi lè ṣe ní làálàlá àyàn fa àníjẹ́ dákun sọ fún mi náà bóyá ọlọ́run ó fi fi ṣe ní láǹfààní ayérayé tẹ́ pé àǹfààní náà ni ó ṣe láyé yóò fi lọ́rùn. àbúrò rẹ̀ wà náà ilé ìsẹ̀mí tó sọ̀rọ̀ kó àbúrò rẹ̀ bẹ́ẹ̀ ni mo gbọ́ ọ̀sán wọn ma yuhasabu bihi ìjà ẹ̀wọ̀n tí àbúrò rà lọ tó fún ẹ nìyí kò sọ hadith mí fún ó fún ní hadith tó yẹ pé iná láyé bàtì àmà tó bí ọ ní àrẹ́bí o lẹ́yìn okú ti àmọ̀kò lọ́gbà sọ fún tí wọ́n kọ́ nínú iṣẹ́ ọmọ ènìyàn yàrá irun rẹ̀ náà ni o tí ìwé ìbáyìí bẹ́ẹ̀ sọ sọ̀rọ̀ wọn pé tí ìwúrẹ́ ìyẹn báyìí lè dá tí wọ́n bá lè gbé iṣẹ́ ọ̀kọ́ tí anja gbé wá o ẹni ń sórí rẹ̀ ó ti lànà lọ́lọ́ àmọ́ tí ìwúrẹ́ ìbáyìí lè jẹ́ pé kò dúró dáadáa kọ́ọ̀bà ọ̀fọ́sàr ó ni ó tó sòfò àwọn àná ẹja dúró tí wọ́n sọ fún wa pé a wà sí a àjọ wípé ibùdó ń ń gbogbo gbà mùsùlùmí ọmọ wa wò wípé ṣé bá tiẹ̀ ẹ̀rí pé ẹja fìlà káyìdé mo ni o ọlọ́jà sọfẹ́ ta ọjà ètò dáa jù ní ọjà rẹ̀ ló fi ṣé ń yọ wọ ni tó bá ní nǹkan àkọ́ tí a gbé tọ́lọ̀ ní gbé ní oṣù ọlọ́jàsẹ̀ ntí ọmọ afẹ́ káwọn èèyàn rí gbogbo asọ́tọ́wọ́ tẹ́lẹ̀ nu ọmọ ẹ̀pọ̀ tòkè wá dọ́ọ̀tì mi nìkan ní ẹ̀ à inú ni o bá rí ọmọ ẹ̀gbẹ́ o. bẹ́ẹ̀ ni ẹnì tọ́jú pé wọ́n ní nǹkan àkọ́tọ́ wọn gbé wá ó kò mú mkpara ọmụrọ òkírun zaka ní gbọ́dọ̀ àwọn yẹn òkírun àbí nkí bó ṣe wò ó ní ìyàwó àbúrò rẹ ń sọ fún ọ̀rọ̀ yìí sí yìí ni mo dì mú ó ní tí mo wá gbogbo ayé ẹ ala ìmójútó ìrun àti mú àtijẹ́kó lékè lẹ́nu ẹ̀yàn kí nǹkan kan nínú nǹkan ayé ọmọ tètè ní kọ́mọ kọ̀díyàn láti lè kírun ní àsìkò rẹ̀ àti pẹ̀lú àwọn ẹ̀kọ́ rẹ̀. الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونثني عليه بما هو أهله ولا نحصي ثناء عليه بل هو سبحانه كما أثنى على نفسه وكما أثنى عليه رسوله صلوات الله وسلامه عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله حافظوا على الصلوات وقوا أنفسكم وأنفس أهليكم من النيران فإن الله سبحانه وتعالى توعد لمن لم يحافظ على هذه الصلوات توعدهم بالنيران والعياذ بالله قال ربنا تبارك وتعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الآية ولذلك كان ربنا سبحانه وتعالى يثنى على عبده ونبيه إسماعيل صلى الله عليه الصلاة والسلام وعلى نبينا عليه الصلاة والسلام بأنه كان وكان يأمر أهله بالصلاة وكان عند ربه مرضيا الآية فهذا صحابي جليل عمر بن الخطاب كما رواه الإمام مالك رحمه الله تعالى في المعطى عن طريق زيد بن أسلم أن عمر بن الخطاب كان يقوم بالليل فيصلي ما كتب الله عليه أن يصلي فلما بقي آخر الليل دخل إلى أهله فيقول الصلاة الصلاة ويتلو هذه الآية قوله تعالى وأمر أهلك بالصلاة إلى آخر نسأل الله لا إله إلا هو أن يجعلنا من المقيمين للصلاة ويجعل ذرياتنا من المقيمين بها ولقد ثبت أيضا من حديث عبد بن عمرو في سنة الإمام عبداه داود بن عمرو رحمه الله تعالى بأن النبي صلى الله عليه وسلم أمرنا أن نأمر أبناءنا وأطفالنا بالصلاة قال صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا سبع واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع نسأل الله لا إله إلا هو أيضا الذين يستمعون القول فيتبعون أحسنه أقول فلان لا كفي أقول لك وكيف جفاء النبي صلى الله عليه وسلم ọlọ́run bá ní sí àdìpẹ́lẹ́ kí àdìgẹ̀fà nàbí náà àtàwọn alẹ́ àtàwọn sàhábà rẹ̀ àti gbẹ̀yìn tí bá tó ń pè àní sàrám náà tó fi dàlù kìyàmá à ń bára ọ̀bọ yìí pé irun bí ànábì ti mójú tó nìyẹn àti àwọn sálàf tí afẹ́káfẹ́ ti jọ tiwọn. àmọ́ àfa wa ni lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ bá ti lè mọ pàtàkì irun lẹ́kàn tiẹ̀ tó dúró déédéé ó kò ojúṣe kejì ojúṣe kejì náà ni wípé bóò ni yóò ti la àwọn ará ilé rẹ̀ tí ó ti gbé ìfẹ́ ìrun yìí tí ó gbé sáwọn náà lórí ẹ̀mí ìyàwó rẹ̀ ni o ọmọ rẹ̀ ni lọ́kùnrin lóbìnrin ni o àwọn ọmọ ni o gbogbo ẹni ọlọ́run kó sí abẹ́ àkàtà wa pátá àjẹ wọn ń gbèsè ká gbìn ká gbìn ipò tí ń bẹ lọ́kàn wa ká odidi aya lọ́lọ́run máa fi ń pa níbi yìí pé ó ti di ase fún ọ láti fi lọ àwọn aráalé pa láṣẹ tí wọ́n kírun wọ́n sọ́bìnrin ìhà a ní ọkọ̀ láṣẹ yìí kèé ṣe nǹkan iṣẹ́ òjọ̀kọ́ ọmọ tí wọ́n ẹgbẹ́rẹ́gbẹ́ ìjọ wáàsì ìjọ díẹ̀ ìjọ sùúrù díẹ̀ títí kí ni o fi jókòó sórí ẹ̀mí tiwọn náà ọlọ́run ní lánàá alùkàrí kan ha béèrè kankan lọ́wọ́ nàbẹ̀ sàlám ní àrídìkì ọ̀rọ̀ ń bọ́ náà mo àwọn na ń tọ́jú rẹ̀ wala aqibatu littaqwa àwọn àfáàní kí tọ́wọ́n sọ bá nù pípé alẹ́ ẹ̀ ṣùgbọ́n àbèrè àrísìkì lọ́wọ́ rẹ̀ torí pé nínú nǹkan tá a sọ ní púpọ̀ àkọ́kọ́ ni wípé nínú nǹkan tí máa kọ díẹ̀ ẹ̀dá láyé ọ̀pọ̀lọpọ̀ bàbá ní ó jẹ́ kó sì kù ní ọyà ìfẹ́ ìsì dáàmù ìsì dáàmù àfi ìṣòro wọlé wọlé sọ̀rọ̀ àyẹ̀wò bí tuntun báyìí gbogbo ọlọ́sọ̀ lóru wàhálà ọmọ náà ní ṣe dáadáa nìyàrá bí ó ṣe sojú ṣe lórí ọmọ ní ṣe yọ ìyẹn ti wá yọ gbàgbọ́dá lórí nǹkan jẹ́ pìlẹ̀ gẹ́gẹ́ fẹ́ orí àwọn ọmọ ọsọ ọ̀nà bíi pé wọ́n múra ara kan bí sọ́ra irun ní kọ́ ọ̀pọ̀ wọn alẹ́ lásẹ̀ o wọ́n sọ́bìrì àlẹ́

فكان عمر بن الخطاب ده من مواطن قال عن طريق زيد بن أسلم قال الإمام بن الخطاب رضي الله عنه وارضاه طبعا في ديور إمام دي كيرو يا هنا فلا يا كي كي كي كي طبعا يقول لك طبعا في واحد بآخر الليل إلى ما لا يصو إنه رورة يصو كا يا ما ولد على الصلاة الصلاة أجد يا كيرو أجد يا كيرو إذا جاء لوري yóò kà lábàá wọn pẹ̀lú rẹ̀ ẹ̀dìdé o ẹ̀dìdé o yóò mọ̀ wá ka ayé àtọ́nà ọba fún ànàbí yìí pé wà mụrụ múra ahàlẹ̀ kàbí sọ̀rọ̀ à wà sọ́bìrì àríyá yóò mọ̀ ká láti jẹ́ pé ntọ́lọ́ ń pè mí láti ẹ̀ ń o ó ní kí ni ọ tó yín bẹ́ẹ̀ dèkírun o èmi ń bọ́ tèmi ń bọ́ òbí ẹ̀ ní ẹ̀bí tó pọ̀ lórí rẹ̀ mùsùlùmí ojútùú tá a jẹ ọmọ tá a jẹ ìyàwó ni wípé agbóná gbé ìrùn sí wọn lọ́kàn á sì mọ wọn mọ́nítọ̀ rẹ̀ á mọ̀ lọ́kọ́bà rẹ̀ ẹlòmíín bẹ kò ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ̀ ni pé kó bínú pé ìyàwó òun ò sì kírun àmọ́ tó ń jẹba pẹ́ jiná ńlá ìlà tàbí ọ̀sẹ̀ ti dóúnjẹ ntí dàmọ́ sẹ̀rẹ̀ sínú kò ṣẹlẹ̀ rí pé ẹni tí máa ń lọ́rùn láàfẹ́ ìkírun àtìkù kò bínú lórí yìí rí nígbà tí ọmọ ewu tí Allah subhanahu wa ta'ala tó gbé kà lórí lára ìsìnbẹ̀. bákan náà àmì ìsọlá pa aláṣẹ lórí àwọn ọmọ wa yìí pé múrù abna'akum bis-salah àwọn ọmọ wa ajẹ́gbèjì kápá wọn láṣẹ ìdá abálàbù sábà nígbòmí wọn mú abúláwù sábà tí a bá ti di ọmọ ọdún méje àwọn fúlàní tí mo ọmọ ọdún méje ní pé hajj tẹ̀lifíìs tí a bá ti di ẹnì tó dá ọ̀tún máa tọ̀tún sí àmì pa wọn láṣẹ kí wọ́n kí wọn àmì pa wọn lọ mọ́sáàsì

àti ànábì nìyẹn sọlá àbọ̀sọ̀lámà wàdùrìbó màálẹ́yà ẹnà ọlọ́sùn pé nínú ìkẹsẹ̀ pé wà lọ wá rí kọ́kọ́ mọ́ lórí o nínú tàbíba nínú tàbí kọ́ mọ́lẹ́kọ̀ tàbí kókò fi mọ̀ yìí pé àní tó fẹ́ mọ́ firaare èyí firaare jùmọ́ àìwá ọmọ tó bá ti tìmọ̀ tọdún tó sì ti mọ́lá tí mo bá ti ọmọ ọgbọ̀n ọdún ìrún òsì pa ńdọ́rẹ́ kàlẹ́ àrùn ó sọ lọ́rùn wà fárúkọ bẹ́yìn náà fún fẹ́ẹ́

so irú ọmọ báwọn bọ́bá jáde nílé gẹ́gẹ́ pòun lọ sí ìrù ó lè fún pírárí àbúkà ní mọ́tàlì torí pé àwòkọ́ṣe náà ọ̀jẹ̀ fọmọ ló fi jẹ́ pé ẹ̀kọ́ àkọ́kọ́ ni wípé ó bì gẹ́gẹ́ kọ́kọ́kọ́ ní pàtàkì òun lórí ẹ̀mí rẹ̀ kí wọ́n kí wọ́n má jẹ́ wípé mo fẹ́ bẹ́ẹ̀ àbí nínú ọ̀bá lọ́rùn tó bá wá ara rẹ̀ ṣetán ó rẹ̀ nínú ìyàwó wa ń bẹ bí aṣọ́ọ̀bù ni àrẹ sọ ń bẹ̀ ni mìíràn síkejì ń sásìkò òru ti tó àmọ́ náà ní lọ́wọ́ ọ̀gá ilé iṣẹ́ ọkọ sọ́ọ̀ mọ̀ pé ẹ lọ kí o wá bìsọ̀rà kọ́mọ̀ jẹ́ pé iṣẹ́ tó ń gbé fún ìní ń kọ díyàn láti lọ kí wa ta'ala ètò kéré jù ń ẹni ó gbé sáfún bíríkìlà là bíríkìlà ń bá kọ́lé àbí bá kọ́ sọ́ọ̀bù àbí bá láti lè bá a yọ àjàdà kó lọ́rọ́ èèyàn kásìkò òun bá tó ìwọ wá ogbe lọ ọlọ́ọ̀dẹ kírun ọgbà ẹ ó gbà àwọn ẹgbẹ́ ẹsìn wá ìgbésẹ̀ má fún yín o ẹ wá lọ kírun ó kú ọ̀wẹ́ má ọlọ́run bá nìyí pé gbogbo ẹni bá ti ń bẹlẹ́ bí àtàtà wa kásìkò òun bá ti ń tó pẹ́rẹ́ bá a ti ń sọ àti aṣọ jù wọn kọjá pé bàbá nìkan nínú ilé nìkan ní kírun kéèsì ẹ̀sìn kọjá pé gbogbo ìyàwó gbogbo ọmọ tó bá wọ̀ wọ́n lè kí àwọn míì jẹun àìrún ṣubú nìkan ìdájí nìkan ni àbí alẹ́ tí tí alájí bá wà nílé eléyìí àbúrò ńlá ni àbí Allah subhanahu wa ta'ala kọjọ ànábì wa Ibrahim al-Khalil alayhi salam ó nígbà tí ń bi Allah subhanahu wa ta'ala ó ń sọ pé rọ́bì ọlọ́run ọba mi dákun ìjì á ní sèmi àtàwọn ọmọ mi ní mọ̀kí mọ̀sọ̀rà ẹni tí ó àwọn àfáà sẹ́ni kò jíjí àmẹ́bí ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run àyè ọlọ́run tí bá tó ń lọ ọwọ́ sàìsàn náà bàbá yìí lórí pé àtòwọn àtọmọ kọ́mọ́tò àwọn lẹ́nu tí ò ní kírun àjẹ́ pé àwa náà jẹ gbèsè wípé bá a ti ń tàn wọn wáyé a tún wá fàdúrà sí ibi tí Allah subhanahu wa ta'ala kọ́rọ̀ ẹ̀mí wọn kọ́rọ̀ fún sísè Allah subhanahu wa ta'ala ó sì rọ̀ fún kíkírun ẹni ọmọ wá rí ìgbìyànjú ìṣe lórí ara rẹ̀ lórí ara rẹ̀ àwọn àfáà ni yóò ní ipò tó lọ́lá pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó ti bí àdàlẹ́bí yóò lọ Ismail ànàbí ismail rè ọlọ́run bá lóyìn ẹ̀ pé wà káyọ̀ náà yáàmúrò àhàlà òbí sọ̀rọ̀ tọ́lọ́ fi palẹ́ nù ọlọ́run ismail ń tiẹ̀ ó rí i ṣe é pọ̀ àwọn ará alẹ́ rẹ̀ ẹ máa ń pè wọ́n síbi irun wà káyọ̀ náà ń darọ́ bìí mọ̀rọ̀díyà tó ń ti torí eléyìí báyìí ọlọ́run ni ó ti dẹ̀ntà ayọ́nu sọ́dọ̀ ọlọ́run àjọ yìí pé sátá àtúntà yọ̀ náà ní pé ká mọ̀ wa ràn ká sì wa lé wa ràn nípa àlámọ́rin àwọn ṣòro tuntun ní ti pẹ̀lú wọn àkọ́kọ́ fílẹ̀ ìṣe pé kóńkálukú kọ́kọ́ padà á ti jìnnà sí ìrun kóńkálukú kọ́kọ́ padà kó gbé ìrun síbi tó yẹ kó wà ló kàyà wa kó mọ̀jẹ̀ pé ó máa sọ̀rọ̀ lọ́rọ̀ gà ẹ̀jẹ̀ ń parí sẹ́yìn náà kó jẹ́ pé bí àwọn ẹni àmẹ́sẹsẹ akọ́nìjọ́jọ́ fẹ́ ìbùn fẹ́ yé àrọ́tọ́dún tí òfin pa

bí ẹ̀rín ìrún ṣe jẹ́ ní ọ̀dọ̀ wa abiola nínú àná rẹ̀ kọjọ́ ó ṣe ìrún wa ní àtẹ̀wọ́gbà wájú rẹ̀ ودي الجكال لا أقول لك أنا بوتي اللهم ربنا جنة من المقيمين الصلاة على وجه رضيك به عنا اللهم ربنا عاتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا اشف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم يا الله يا رحمن ارحمنا جميعا برحمتك الواسعة واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ بنفسه وصلى بملائكته وصدق بكم قال ربنا تبارك وتعالى إن الله وملائكته صلى عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى على نبيكم ألقاه في المخرج صحيحة ثابتة من لا سترة علي خطي باب الجنة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا بارك الله ولكم في القرآن والسنة ونفعني وإياكم في ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله ولكم من هو الغفور الرحيم Thank you.